dùn mọ́ dénú o lè má tẹ̀lé òní nú ó lè tẹ́lẹ̀ omi ìdí bá yìnbọn ẹgbẹ́ mi yìí pé tí wọ́n lò ní sílẹ̀ mi wò èyí tí ẹgbẹ́ yàn lé mi lórí ìnláìkì eléyìí kan ò da ọ̀rọ̀ ni kò ní kò ní sọ̀pọ̀tì òun ó lè wà lábẹ́nu bẹ́ẹ̀ ìní ó lè jàdí pé kò fi gbogbo ara fẹ́ni yẹn kò ní fi tẹ̀mítẹ̀mí iṣẹ́ fẹ́ ni yẹn wọ́n jọ máa ṣe náà wọ́n náà máa ṣe o bá a ṣe máa ṣe wọ́n náà wọ́n bá a ṣe ń ṣe o ó bá jábọ́ mọ́ ọlọ́wọ́ mbẹ́ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́fẹ́ sílẹ̀ kejì ọwọ́ ajábọ́ a agbára ọlọ́ nìyẹn o ó nìyẹn o ìdí sọ nìyẹn o tí máa fẹ́ lẹ́yìn náà bá gbogbo ẹgbẹ́ APC wùsíwá ń gbọ́ wa pé ẹ má yẹ ẹ̀kọ́ náà o torí pé àwọn tó gbà lọ́wọ́ wọn fún yín àwọn náà dé o ẹ má wà ó pé ó kú ti bọ́ sí alọ́wọ́ lókè àtìsàlẹ̀ kẹ wá máa ṣe lóhùn yìí ọlọ́run ọlọ́mi gẹ́gẹ́ o yóò ti dábàá yóò ti dábàá padà yóò ti dábàá padà ọ̀nà ní kankan ọwọ́ ẹnìkan lẹ́yìn ti gbà á ọwọ́ ẹnìkan lẹ́yìn ti gbà á tẹ̀lọ́ síyọ̀ èyí tẹ̀ ẹ̀dá pépé lẹ́ńtò wọn pépé ìsẹ̀yìn tọ́lọ́ síyọ̀ kẹtẹ̀rú ọlọ́run dáadáa kẹtẹ̀rú ọlọ́run gidigidi èyí ló sọ àtún pàpàrà kó lọ sí náà àtún gbẹbẹ lómi náà ìmọ̀ gbẹ káàkiri ìní sọ yìí ọlọ́run akọ ọlọ́run lọ́pẹ́ ta fún wa àfẹ́yìn. ìyàwó àrùbí máa lámúnà wá kẹlẹ̀ kún. kò ń ṣe pé kéèyàn máa ro pé òun lágbára lábẹ́ bọ́ọ̀ fẹ́ gbà kan lọ́wọ́ rẹ̀ òun náà ló fún lágbára yẹ ẹgbẹ́ tó ní ìsìn kò pé wọ́n ní agbára fúnra wọn wọ́n náà là fún wa mọ̀kánáhùn mọ̀kánáhùn. àyẹ̀wò ní àyè àyè wọn ní ipò lórí ilẹ̀ irú kò sẹ́yìn òní tó ti bẹ́ẹ̀ mo kó wọn kò lẹ̀ ńgbà ńgbà PDP tọ́fayọ̀ kọ́ tí wọ́n kọ́ pàkọ́ títọ́ wọn wọn ò ti gbé ọ̀bọ̀ ọgbọ́n tán wọ́n ti kàbìkàbì ni wọn wọn ò gbére pọ̀ wọn á ṣe kàbíkàbí kiri oyíwọ́ nìyẹn ẹ̀ńtọ́wọ́sẹ́ náà kọ́ máa yọ ẹ̀yin náà ẹ̀ lò dáa ni ẹ̀ lò dáa ẹ̀ka tó dáa yóò pa padà kó lọ́wọ́ yìí gbogbo ẹnìkan náà tí bá wà ń bẹ lórí ìgbòlódò tó wa náà àwọn tí bẹ lẹ́kọ̀ọ́ darí làtọ̀ yẹn ìjọba nù ìwọ náà ń kọ́ olùkùtọ̀ wà yìí alátẹ̀yẹwò náà lẹ́ẹ̀dẹ̀ rẹ alátẹ̀yẹwò níṣẹ́ rẹ aláṣẹ láàrin jọ̀wọ́n láàrin ìjọ ọ̀gá ni ọ́ ìwọ náà sọ́lò sọ́lò sọ ìgbọ́wọ́ rẹ lò àìfọ́ láti yọ ẹ̀bẹ̀ ìwọ náà pẹ̀lú tó ń bẹ lábẹ́ yín ẹ̀bẹ̀ lọ́nà pẹ̀lú ẹ̀ obìnrin ni o ọmọ ni o ọmọ ọ̀dọ́ ni o ọmọ ọ̀sẹ́ ni o nǹkan ni o ṣé wọ́n náà ni ọ̀gá rẹ̀ ẹ sọ́lò o lọ́sọ̀ yìí o ọlọ́run máa sọ ọmọ ọ̀sẹ́ dọ̀gá padà o àti rírí o lẹ́yìn náà ni o tí àwọn kan dìbò wọ́n ti wọlé bí ọdún máa wọlé ẹnìkan ti jẹ gómìnà ẹnìkan ti gbàgbé ìdí rẹ̀ ń wọlé ìjọba tán ó lè fẹ́ sí gbàgéjì rẹ̀ ó lè fẹ́ sí ẹ̀mọ́ta yanyan ó fẹ́ sí ẹ̀pá ta gbogbo sẹ kí gbàgede ẹ gbàgede ó ṣe gbọmọdọ yìí ṣe ó lè fẹ tiẹ gbé ńgbò tiẹ já onídìtọ́ wà yẹn gan ń dorú òun ẹgbẹ́ ọ́fíìsì ẹ̀ kó yẹn ẹgbẹ́ lọ sàlẹ̀sàlẹ̀ lọ́run lọ́run yẹn tèfètèfè níbi tí ọ̀sẹ̀ tẹ̀lé oníbi tí gómìnà máa ń wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdúrà kejì ẹ̀ wọn láyé tẹ́tà wíì ó ní ẹgbẹ́ e ìsàlẹ̀sàlẹ̀ ní àlọ́ rẹ̀ pẹ̀lú mẹ́ ọdún tí wọ́n dé tọ́dún bá dé bọ́yọ́dún àwẹ̀ bọ́yọ́dún léyà àbí nǹkan tí ìsọdún mi ìjọ ń pè lọ́dún náà tó náà bá dé ó ní tí gbàkejì náà wọ́dọ̀ ìgbẹ́jẹ̀ tọ́ rẹ̀ ọdún tá a wí gẹ́gẹ́ bí tó alẹ́ sí wọ́n lórí inú rẹ̀ sí pé ah, ó yẹ kí wọ́n pín nǹkan báyìí wá pé wá kó náà fi sọdún ó lè fi lè dí kò rí. alága pé ẹ̀yin bá gómìnà ẹ̀yin ẹgbà ẹ̀dọ́dún jàmá jàmá kí tóbi ọlọ́run ẹ̀dọ́ wípé aláwọ̀ àkùbárò ọlọ́run ti ja ipò gbà lọ́wọ́ ọ̀gá ó lè lọ́mọ ọ̀sẹ̀ lọ́wọ́. Allahumma malikal mulki tu'til mulka man tasha. وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء lẹ́yìn tó bá ka ọ̀rọ̀ kankan wá ń ka kúrán lẹ́bi náà bẹ̀ ọ yẹ kó kàṣẹ mbẹ̀ bí a tóbi ọlọ́run ẹ jẹ́ àtọ̀ lò ó ní wà lẹ́bi máa sọ wípé. Kùlìláhùnmá máàlìkal múlìkì. Sọ pé mi o, ọlọ́run ọba mi mo pè ọ́ máàlìkal múlìkì, mo pè ọ́ ọba ewo ni ọba amáníkà ni ọba tó ní gbogbo ọlá gbogbo ọlá ọwọ́ ọlọ́run wà ẹ̀yin ọba yánú wa ọkàn yánú púpà díẹ̀ ni òun lọ́lọ́ wọ́n ní ìwà nábì sọ pé mo pè ọlọ́run. máàlìkà ni múlíkì. ọlọ́run tó ní gbogbo ọlá mo pè ọ́ o. tùtì máa ń ọlọ́run ní ma wá kì mí kì mí kì bóòlù ṣe máa wí ànábì bẹ́ẹ̀ ọlọ́ni máa sọ pé tù. ó ti mọ́lẹ́kà máa ń rọṣẹ́. mọ́lẹ́kà máa ń tàfà ẹ má wù ọ̀rọ̀ fún lọ́la ẹ má ọ̀rọ̀ ní fún lọ́la ẹ rí ẹ rí ẹlòmíì tẹ́ òbí à yóò wò títí wọ́n ní afọ́jú gan lówó ẹ̀rí wọn afọ́jú lówó àti ajẹ́pẹ́tọ̀ ọ̀rọ̀ ilé ìlọ́jà àti àwọn kọ́

ẹ má wọ náà ní gùn kíní ọ̀ká kíní ọ̀ká kò sí tọ́kọ lọ́hùn ẹ̀yin kọ̀mọ̀rọ̀ sọ kọ̀mọ̀rọ̀ gbé kalẹ̀ olùfẹ́ fún ọ̀rẹ́ ti fún ọ ó kù nìyẹn kò ní jáde sí tó ti lé mú. وتنزع الملك ممن تشاء ẹgbẹ́ wo ti wá sọ bẹ̀ yẹn ọwọ́ sọ bẹ̀ lọ́nà tó múlẹ̀ àgá ìlọ́wọ́ watanzi'ul mulka ẹ̀sìn ẹ̀gbọ́. watanzi'ul mulka mimman tasha. èdè mi ń bẹ ń gbẹ gbọ́dọ̀ lọ́dá èdè èdè mi ń bẹ tó lè lò ń bẹ tó yẹ pé nítorí ẹ̀ sọ ni pé wọ́n ti wọ̀ lọ́hùn agba ọlá kúrò lọ́wọ́ èèyàn ó lè lọ àkàtà ó lè lọ́wọ́ tààkùsù múlíkà ní mọ́ńtàtà ó lè lo kọ́bọ̀dọ̀ yẹkibídù pé ó ti wọ lọ́hùn wàtẹ́kibídù àwọn tẹ́kibádù mi máa ń tásà ó sì lè gba kó lọ́wọ́ ìjọba fẹ́ kò lóhùn nàṣáà lódò dídàgbà kò sẹ́ni tọ́lọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tó fẹ́ filẹ̀ ọlọ́run wa lò yí pé máa ti dàgbà. wọ́n ṣe ń sin olúmọ̀lùkẹ́ mi máa ń taṣá. tá a sọ pé olùbẹ́ filẹ̀ ìrọlọ́pàá ìrọ̀rìn ọjà gbani ẹnìkan ọwọ́ ajábọ́ lórí ipò ọwọ́ abálẹ̀ kí ẹ ti ipò bọ́ sí lọ́wọ́ ẹ pé ìrọlọ́pàá ìpè ń bẹ a ẹ̀wọ́ dá ti dáadáa àwọn ńlá ká rárá fi dáadáa bá jù jù yọpẹ ọpa ti làkàyè làkàyè àgùntàn sọ̀rọ̀ yẹn kọkọ gẹgẹ ẹgbẹ yẹn ògbọ́n sọ ńgbà yẹn ìjẹ́ ń pọ̀ lọ́n lójú ọsọ wọn àti àwọn ẹ̀yin mùsùlùmí lọ́gbà ọsọ táwọn náà gbé ákí ò sọ yìí àmọ́ ìgbà yín bẹ́ẹ̀ tètètètè lọ́gbà pẹ́ńsì ò nípa nípa ìkàgbà ní ìkàgbà pàtì ní yọ̀ọ̀bẹ̀ yọ̀ọ̀bẹ̀ bá kú ní àwọn àbá wọn ní gbogbo ipò láyé ipò ọlá wọn ní ẹja fi wé oyin gbogbo ẹtí bá ń bẹ lórí ipò ẹja fi wé èéfín tọ́pà lẹ́yìn oyin ẹ̀yìn rí bìkan lẹ́sìn tẹ̀wá lóyin bá kó mẹ́rin. ikú bẹ̀ ni o. èyí á bà lóyin ká kó mẹ́ ká kó lọ kí wà kéde lọ kí tó ní wà lọ. ìdílé kù sí lórí yẹn. àmọ́ ya àmọ́ àjàgbà ọlọ́mọ pọ̀ láti bẹ̀ lọ́wọ́ sàmì dáadáa jù ọlá mímọ́ ni o ọlá imọ́ni ni o ọlá ìdáyà ni o ọlá ọlá làáfíà ni o ọlá àbùkí ni o ọlá owó tó láti lọ́lá fún ẹ̀wọ́ náà ọlá aya ọlá ọmọ àwọn ọmọ àdùnnà àwọn àdùnnà tó fi sàánú wa àwọn ayé àdùnnà tó fi kẹ́ wa àwọn akí òdùnnà àwọn akí òdùnnà tó fi kẹ́ wa ọlá mímọ́ tó fi kẹ́ wa ọlá àkùrọ̀ wọ sí lò táwọn fi gbàmọ́jà rẹ̀ ṣe ah. agbára ọlọ́run ẹ̀yin obìnrin náà máa ń gbà wọ ọkọ yín náà lọ yín ah. ẹ̀ má sọ wá dẹ̀ ẹ̀jẹ̀ tó máa ga òun lọ́ọ̀kan ah. ọlọ́run máa ń jẹ iná wá sí wàhù ẹ̀ ti tẹ̀ ẹ̀ ti tẹ̀ ká ọlọ́run ká ọlọ́ wọlé àgbàdà. ọlọ́run máa kì í bẹ́ẹ̀ máa kì bẹ́ẹ̀ ni mo tún máa ń gbọ́ lápò tí ìdàgbàrú ẹ̀ وتعز من تشاء àbíbí wọn lọ lọ máa ṣe ẹlòmíì tó wùsù sọ̀nsọ̀ ọ̀dẹ̀ di sí ipò yóò dẹ̀ di àti ìsúnì. ọmọdé ni ẹ̀jẹ̀ máa ń dàgbé bẹ́ẹ̀ bá pè nílé bí ọdún pè tó ní ìyẹn tó máa ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. ìyẹn ni mínísítà àìmọye olóògbé ẹ̀dídé olóògbé ẹ̀dídé olóògbé ẹ̀dídé pè wá bí gbọ́gbọ́ tẹ̀mẹ́ náà rà ó lè pè ní ń ṣe inú fídíò ni ọlọ́run ní máa ń ṣèyàn bẹ́ẹ̀ lọ́mọdé sàánù tó wà náà ìwé tó wáyé wá sí lónìí ọlọ́run máa jẹ àjẹgbẹ́ rẹ̀ wá ní alájàsí ìbànú ọ̀dà lọ́nà. wàtúbí ló máa ń tẹ̀sẹ̀. ìwọ ló sì máa mú yẹn láti bí ó gbé garoro ọ̀dẹ̀ dàpọ̀ wálé lẹ̀ kan náà orúkọ rẹ̀ ó di tí wọn ò ní fẹ́ fi sọ ọmọ mọ́ wọn bá yí padà gbogbo ti jábọ́ ọlọ́run mọ̀jà jábọ́ mọ̀jà jábọ́ ọlọ́run naam. bìyànjú ká lè kọ́ yìí. ọwọ́ ọlọ́wọ́ ọlọ́run ní gbogbo dáadáa wa ọgbọ́ rẹ̀ wa ọlọ́run ló kú wẹ̀ lọ́wọ́ yìí wàláì tó bá fún ni ẹ̀dọ́ á fún ni èyí tó fún wa yìí ni òjì ó ṣe é jágbàgbọ́ta wa lọ́wọ́. gbogbo èdèkéde kan táwọn èèyàn máa ń sọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹnìkan ló rẹ ẹnìkan ń ọba ọlálọ́wọ́ wà kò sí lọ́wọ́ tó ní rẹ ń lọ nínú ọkàn ọkàn ni ọlọ́run lọ́wọ́ òun lọ wà wà ní ibẹ̀ ẹnìkan pé kádàrá rẹ ń lò àhà ọlọ́run lọ́wọ́ nìkan wà ìyẹn ẹni tó bá fún bẹ tí wàá fún yàn ọgbọ́n ọ̀ràn nígbà yìí bá ti bá dá gbogbo ọgbọ́n pátápátá tán yà á padà wà gbọ́. ọ̀rẹ́ rẹ̀ fún yẹn ní nǹkan ọwọ́ abẹ́rẹ́ òmùgọ̀ òmùgọ̀ kìíní ó ṣe kejì ó ṣe nígbà yìí bàbá yóò mùgọ̀ yẹn yóò kàn jà ọ̀pọ̀ ni. àwọn yẹn tó fún wa nípa àgbà Abíọ́lá wọ́n ní nítorí tọ́lọ́run ló dára tó fi dolówó yẹn wọ́n á fi wé ẹ̀ máa kú ni nítorí fi dolówó wọn ẹ má ti wé máa kú ni wọ́n máa pàlù wọn ni torí pé ọlọ ọjà ní bọ́jọ̀bọ̀ ológun ìgbà náà ọlọ ọjà ní ọlọ ṣèwọ́ ọlọ ṣìyà lọ́tàkù síbẹ̀ wọ́n jẹ kọ́mpìnì wọn lówó ni àwọn ológun ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá náà wá sanwó ni ẹ wá ní ẹgbẹ́ yóò wọ́n lọ ó sì máa ń kóló lò ẹ̀yin wá ní kóló ti máa ń dá yíyí tó lọ́tàkù sọ́fíìsì wọn bẹ̀ ní ẹni à ọkùnrin yìí wọ́n yìí takú sọ́dọ̀ àmì báyìí wọ́n kọ́ sóòlù ń jalówó ní nílé náà lórí là ń jalówó nàìjíríà lè jalówó ó wọlé ńgbàjọ wọlé dé bóyá wọn fẹ́ káfíńtà yẹn kóró gbégbégbé ní mílíọ̀nù mílíọ̀nù náà gbẹ gbẹ bọ ọtí wọn wò gbé ilé ìjà kọjá báwo gbé tán èyí ìwé ìwé ìjọba ìkàpá ni ọ̀dà náà wọn lọ àwọn sọ̀wọ́ ńdọ́dọ̀ rẹ sí nìyẹn nàbà wà wò wípé àwọn ẹsẹ̀ bísínẹ́sì kan pé ìtọ́lá gidi kúkú yóò ṣe bá ti ṣe kí ìtọ́lá ẹ má gbé wò ó lé sẹ́yìn tìyẹn lẹ̀ jábọ̀ jábẹ̀ kan jọba yíwá ṣe eléyìí nítorí ó dé sí nìyẹn èmi àwọn apariwo wọn ni àti kọ́mọ ni àkọ́mọdéọ́lá ni sábà kọ̀ nǹkan mọ́ ẹ̀mí kò ní gbà á ọlọ́run bá lé ní ọlá nìkan ni ọ̀dá lọ́ni ọ̀dá sí dáṣọ́ ọlọ́run bá rẹ̀ tó nìkan bá yọ́nú sí ọ wáyé ò lè bínú sí ọ tó nìkan bá sì bínú wáyé ò lè yọ́nú sí ọ. Oh, òyìn ọ̀sẹ̀ ìyá rẹ̀ yọ̀sẹ̀ bàbá rẹ̀ yọ̀sẹ̀ wẹ̀ ẹ má tó fẹ́ jáná kó tó fún òyìn oníṣẹ́ ó sì tún dára nìyẹn. ọlọ́run àwa gbà o pé ọ̀dọ̀ rẹ gbogbo rẹ wá wà èyí tó ń tó ṣe fún wa ìwọ náà ló ṣe fún wa iyì kó ṣe fún wa ọ̀pẹ kó ṣe fún wa ọ̀sẹ̀ kó ṣe fún wa èdè òkun kó ṣe fún wa àjẹkà kó ṣe fún wa ìjọba àgbà kankan àti tó fi rí báyìí ọlọ́run àgbà bẹ́ẹ̀ èyí tó wá kù náà fún wa. gbogbo ohun tí ọ̀tá fi dá ọmọ lára wa ń tàṣe fún wa. Ìròyìn tí ọ̀tá ó fi dẹni ọlọ́run lára wa bá lè ṣe fún wa. Ọ̀tá máa dẹni ọlọ́run ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tí ó sọ pé ìwọ́kọ́ wà láyọ̀ ọlọ́run ni òòtò báyìí. Nta nta dojú ẹ̀kọ́ yìí mẹ́tàlá àti òtún bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ni. Kí ló dà jẹ̀ mọ́? ọlọ́run ni kí wọ́n lè lọ́rọ̀ lára wọn lọ́wọ́. àwọn ọ̀dọ́ wọn náà kú wá tà. ọ̀dọ́ wa ni. innaka ala kulli shay'in qadir. gbogbo tí ń bẹ pátá lọ kápá lórí ẹ gbogbo tí ń bẹ ìwọ lọ́run ní kápá lórí ẹ. àwọn àgbà bẹ́ẹ̀ adìfọ̀rọ̀wálé ọlọ́ wá jẹ́ kí ara yóò dààmú lára wa já náà já padà rárá náà láhàrọ̀ làkúwàtà. ọlọ́wọ́ nígbà tí òun ṣe ìdẹ̀kùn tóun ṣe fún wọn tóun ṣe fẹ́ yìí òun ṣe fún wọn tó ti bẹ́ẹ̀ ìgbà kọjá là òun pa wọn rẹ́ ó wá ní wà á rọ̀ṣọ́nà sọ́mà àlẹ́yìn mìdírọ́. àwọn táwí a jẹ́ kí sánmà kọ́ máa sọ òjò kalẹ̀ lé wọn lórí mìdírọ́rọ̀ láì sì máa wá òjò àsìkò tí wọ́n retí òjò sí náà lòjò máa rọ̀ fún wọn nǹkan ọ̀gbìn wọn máa ń da tẹ́lá pé nǹkan yóò hù da nǹkan ọ̀gbìn wọn máa ń da àwọn afáàlà lè tu bẹ́ẹ̀ a sì lè sọ pé a lè sọ yí pé gbogbo ń tẹ̀ ń fẹ́ láti sánmà láti ń kọ̀wé rẹ̀ wá a fún yín èyí tẹ̀ tó fẹ́ a fún yín gbogbo ohun jíjẹ ẹ̀yọ́kẹ́ gbẹ̀ yìí sánmà ní abẹ́rẹ́ tí ń wá tí bá ń bẹ́ nù wa ní ìsìn kọ́lọ́jẹ́ ọ̀pọ̀ nù wa pé two thousand and fifteen yìí lónà wọ ìjọ àwọn mílíọ̀nìà lọ́rọ́ ní ìsìn yìí kò dẹ̀ sí ìsìn ní ìjọ tàùsàníà ọ̀ndẹ̀níà ló wà tàbí kọ́bọ̀níà ọlọ́run ti kọ pé lọ́dún yìí náà ni ó dà á gbogbo ń tí ìdájọ́ àmọ́ yóò tẹ̀lé yóò tẹ̀lé ọlọ́dún yóò kọ́ láàrin wa wọ́n bá ní fi ìmọ̀ ní ìbò mọ́lẹ̀ kọ́ ní fi ìmọ̀ ní kọ́ ní ìbò mọ́lẹ̀ ọlọ́run àti ìkẹ́ fún yín méjì rọ́ọ̀rọ̀ lẹ́yìn lọ́kàn lẹ́yìn ọ̀kan ọ̀kan lẹ́yìn ọ̀kan gbogbo ẹ̀ là lẹ́yìn ẹ bá fẹ́ ilé àti fún yín bẹ́ẹ̀ fẹ́ ilé àti fún yín. وجعلنا الأنهار تجري من تحتهم. àtúnṣe omi fún yín bí ojú sẹ́mọ̀ ọba sọ àtúnṣe ọ̀nà tẹ́lẹ̀ ìgbà lómi ẹ̀fìlẹ̀ ẹ̀lẹ̀ ẹ̀ wo bí ọmọ èèyàn ṣe ń gbádùn látara omi adẹ̀ kojú gàbọ̀lẹ̀ wọ́n dẹ̀ gbẹ kan omi adẹ̀ kan gàgà. Ah, jẹ́ máa lọ ni o. ìfẹ́sì mọ̀ ní pé tẹ́ bá lọ ẹ̀yìn ìlú bòmí láwọn kan ní gàgà nítorí pé àpáta nílẹ̀ wọn ẹnìkan náà tọ́lọ́ bá fẹ́ fọlọ́mi yọ àfọlọ́wọ́ òní àlọ́ pẹ́ bọ́ọ̀lù ńgbà pé kínní yẹn máa èyí sì èyí sì rò yẹn mọ́lẹ̀ rírà pé abẹ́rẹ́ rẹ̀ bí kan pé àti bíbẹ̀ ẹ̀dá kan ṣé omi ọmọ wa bí èyí rántí ẹ̀ èyí ò ti kọ́ ní tán kó tó di pé wọ́n pé omi wọn ládùúgbò yìí tó ti bẹ́ẹ̀ ọlọ́run fọwọ́ àná bí adámọ̀dọ́gbọ́n táàbù mọ́ gẹ́ẹ̀tì omi ẹ̀rí omi odò ìdẹ̀kọ́ ọlọ́ọ̀ni omi gàgá ìdẹ̀kọ́ ọlọ́ọ̀ni omi bọ́ọ̀lù ìdẹ̀kọ́ ọlọ́ọ̀ni a sì máa lómi yáa ní n táà rọ̀ tayọ ẹ̀ ẹ̀dá ò lè má lómi lójúmọ́ ọlọ́run tó ti bẹ́ẹ̀ nígbà tí wà á kàn kọjá la wọn àlàfà àlàkìnà ọ̀hún. àlàkìnà ọ̀hún gbígbóná bìhìm. ọlọ́ni ẹ̀sẹ̀ tó ẹ̀sẹ̀ tí wọ́n sẹ̀ lọ́fà o fa àlàkìnà ọ̀hún gbígbóná bìhìm. ẹ̀sẹ̀ láti kó wọn lẹ̀ o kì í kó wọn lẹ̀ o ẹ̀sẹ̀ ni o yẹn pé ẹ̀ṣẹ̀ ni máa ń ba orí owó èèyàn dànù abẹ́rẹ́ màlẹ́jọ́lá gbogbo ọ̀nà tí a bá ń gbà dẹ́ṣẹ̀ tí ó ṣokùnfà tí ọlọ́run fi gbòòrò wa mọ́jà lè dá mọ́ ẹ̀ṣẹ̀ ìsìnà mọ́jà dá mọ́ ẹ̀ṣẹ̀ olè jíjà mọ́jà dá ìrọ́gbà mọ́jà dá jìbìtì lílù mọ́jà dá mọ́ owó rìbá ọlọ́jà sí ń bẹ̀ mọ́jà dé fowó rìbá ṣiṣẹ́ mọ́ gbogbo tí bá jẹ́ràn ẹ̀sẹ̀ bí ọtí mímu ni dìgá mímu ni igbó ni gbogbo nǹkan fún bíyẹn náà fi tóun ṣe yóò dá ọlọ́jà tí wọ́n mẹ́. wọ́n lànà ọlọ́run wọ́n á lè já súnmọ́ pẹ̀lú sí olóore. ká lè dá ká dàbí ẹni ọlọ́run ọkùnrin wa ká fi obìnrin wa kó jáàbù ọkùnrin wa ká máa wọ tòkòtò ńlẹ̀ ọkùnrin wa àtòbìnrin wa ká tí wọ́n kẹ́tì márùn déédéé àwọn ìjọsìn ọlọ́run wá àtikáyé ọlọ́run wọlé abẹ́ náà kọ́ wá rọ̀ fún wa ewu ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o lọ́bẹ̀ parí ọ̀rọ̀ lọ́bẹ̀ parí ayé yìí. wà á ṣá àgbà àti bàbí mi ọ̀rọ̀ náà là ọ̀rí. ọlọ́ni wá ṣàánà mi bá èyí kan náà kárí ìlà ọlọ́ni àwa dá àwọn míì wá lẹ́yìn tí wọ́n a kó wọn lẹ́nìyẹn àwa dá àwọn míì sáyé ẹ̀rí ńgbà táwa gbọ́njú ọ̀tọ̀ làwọn tí wọ́n jẹ́ olówó jọ náà tí wọ́n pariwo pé olówó ni wọ́n ńgbà tó ṣe sà àwọn yẹn tàbí àkó wọn lẹ̀ àmì tó pọ̀wọ́ lé wọn inú owó inú ọ̀la inú kò ó ti ṣe sà ó tó kó wọn lẹ̀ àmì tó mẹ́ ìsìn ó tó ká kan lẹ̀ kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ọbẹ̀ kan mí jáde Adéọlá mi yóò gbóde padà. Kọ́láwùyọ́ mi yóò bó de padà àjọkọ́lá mi yóò bóde padà lánàá ọmọ ẹ yóò bóde padà táwọn fi àṣìṣe ń bẹ lọ́gbé wọ̀ lọ́hùn àmàgbọ́ òjì wọn wáyé padà àmọ́ jẹ́ ọjọ́dọ̀ wa ní kọ́kọ́ sí. ìwà òkòrè jẹ bẹ́ẹ̀ àwọn tí wọ́n lọ yìí tí wọ́n bá tọrọ faragbára mọ́ wọ́n gbìyànjú ojú ọ̀nà ẹ̀sìn wọ́n fi ẹ̀sìn hàn àwọn tí wọ́n fẹ̀sìn hàn yìí ni wọ́n hàn lílọ àwọn tí ọ̀fẹ̀sẹ̀ náà ti lọ tí wọ́n hàn ní àwọn akẹgbẹ́ wọn ní owó náà ti parẹ́ àná ti lọ nígbà táwọn ọ̀nà ìṣàkóso ọ̀nà ọlọ́run kọ̀ hàn kò yá ní tọrọ lù tiwọn àbí àbẹ̀lọ́run tiwọn àwọn tí wọ́n gbìyànjú jẹ́ pé ẹ̀sìn lápá níwọ̀n tó yé wọn mọ́ ẹ̀yìn ìwọ̀n tí àwọn àfa wọn tí wọ́n dẹ̀ sọ fún ọmọ ní ọ̀sẹ̀ mọ́ tọrọ máa tó péjì ní ìsìn láàrin àwa ń sìn yóò yàtọ̀ fúru àwọn yẹn. Hmm ẹ̀yin tẹ́ ti gbàgbọ́ yé pé ìyàwó yín ẹ̀há ni ẹ̀yin náà dànù wá sí ẹ̀yin náà ẹ̀wọ́ tó kù tó lẹ̀ má ẹ̀ẹ́dùnkú má ẹ̀ẹ́dùnkún má bẹ́yìn bá ti di owó ní ìsìn ẹ̀ẹ́dì tó lò bí tiwọn. owó oògùn owó tí ní ìbí ń sóògùn nù wọn ah. okun odidi ilé ah. wọn ò lẹ́bi ibi tí sí ni ìtẹ̀wé rè wọ́n ni. àbẹ́ńtẹ́ àgbègbè wọ́n yìí bó wá dé ní ìsìn ìyẹn ó ìwọ yàtọ̀ yóò tún lápá sí ju táwọn yẹn lọ ní ìkọ̀ǹgàre mọ́sáàsì ni o ilé ijó ni o àwọn ọsibítù ni o àwọn gangan ni yóò tún yàtọ̀ kọlọmọdà sí bẹ́ẹ̀. àmín. ọlọ́ni wà á sáré ní báyìí kọ́nà àkàrí náà ọlọ́nà mi látọ̀ látọ̀ dá látọ̀ dá ọlọ́run jírò ń jírò rẹ̀ láyé ni ń jírò rẹ̀ ni kọlọmọdà jírò wa. ẹ̀yin ọba ọ̀hún. ọ̀rọ̀ àwọn àfá lórí àyà yìí kò fẹ́ yàtọ̀ sí ọ̀rọ̀ wọn náà lórí àwọn àtàtìkà sẹ́yìn ọba ìdáhùn náà ni kalima mọ́ ọlọ́run lára àtẹ rẹ̀ ìgbẹ́ èèyàn ọgbọ́n báyìí tí ó kò kọjá pé orí dáadáa ní ọ̀jẹ̀ torí ẹnìkan ò lè ju sáyé àtọ́lá pé èèyàn bá kú láyé lórí iṣẹ́ ọlọ́run tí ìdíkọ́ lọ ń yọ ọ́sẹ́ tí ìdíkọ́ yọ ọ́sẹ́ tó wá tó fi àwọn míì gbẹ̀yìn rẹ̀ tẹ́tọ́ serúṣẹ́ lọ ó jìwẹ̀ náà ní bọ̀tì èyí jíjìrọ̀ èyí gbígbà tí ó kú láyé náà ni jíjìrọ̀ gangan ni wọ́n pé ẹnìkan ò ṣe tó ẹ kó ṣe ọlọ́run á dàgbò ọwọ́ á gbẹ̀yìn tí ọmọ sí dáadáa lé èyí ò ní jíjìrọ̀ gan إكايا اه، seven. ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا ọ̀dọ̀ rẹ̀ lọ́nà pé wàláwò náà sáyìn alẹ́kẹ́ àkìtà bá ń fi kiri tọ́ sí falamaso bí ayébi yíyé ká ní abá sọ tẹ́lá kalẹ̀ fún wa nàbì sallallahu alaihi wasallam tí gbogbo wọn dúró tí ń tojú wọn bọ̀rọ̀ sọmọ àwọn akọ fi kiri tọ́ sí akọ́nù dákàdá ipe mama ọmọ abdullahi o anabi wa o àwa lára o ẹ o tí a bá gbà báyìí tí a sì kà á falama sùúrù dọ́kítà wọn lọ́wọ́ falama sùúrù bí àìdí ìjẹ́fọwọ́ wọn gbà báyìí làkọ́lẹ̀ lẹ́yìn bọ̀ ni pé ìní ara eléyọ̀ jẹ́ nǹkan kan ìlà sí òmòmí nù ìdán tó kílíà lílé gbọ̀n hàn ah, yes yes yes ajá ń pa ní ìsinmi pé yẹ ọmọ ìlú apá ọwọ́ ajá yóò sì pé yẹ ọmọ dápá wọ́n ní bàbá sọ sí àkàlẹ̀ náà ìdí ó wí nìyẹn kí la wá ń pè ní síírù kí la ń pè ní idán àgbàlá yìí díẹ̀ ń bẹ̀ lẹ́ni lórí àyà yìí pé sábà ní idán idán kí náà ń pè bẹ́ẹ̀ kí ni orúkọ kí ni orúkọ dán gangan èdè Yorùbá èdè tó tíkì èdè Yorùbá ó tíkì gan ó gún ó gún tàbá de èdè kan kún de ti èdè tí wọ́n fi gbólóhùn kan sọ̀rọ̀ mẹ́ta pọ̀ lára yọ kan tá a yọ ọ̀rọ̀ mẹ́ta ń bẹ̀ tí ò ní jẹ́ èdè wẹ́rẹ́wẹ́ bí gẹ̀ẹ́sì wẹ́ẹ́sì ó ti wẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ọlọ́mọdéjọ́ ni wọ́n sájọ sájọ sájọ sájọ kan tó rí náà bẹ́ẹ̀ lọ́dọ́ ń gbìyànjú ẹ̀ sọ pé máa bọ̀ sálẹ̀ tó wá kọ sí pé kọ́m tó tó wá ní dáhùn kọ́m dáhùn. èyí ti bẹ́ẹ̀ ní èdè kan ṣoṣo tí ó sọ pé sọ̀kalẹ̀ bí nàbàlà ń bí anze pé sọ̀kalẹ̀ ńlá bí yorùbá lábí yorùbá lọ sápá náà pé sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀. a ní kọ́ dáhùn bọ́wá ní wọ́n lo òkè náà yóò gbà pé go up. calm down wálẹ̀. ẹ calm down wálẹ̀. ṣé sọ̀kalẹ̀ nìyẹn ṣé sọ̀nù ni calm down. oníkéyọ̀ calm kọ́ wá down. gbogbo èdè kan wẹ́rẹ́wẹ́rẹ́ yàrá òun kò tó mí lókè mí sálẹ̀ yìí ti bá lè pé abẹ ló pẹ́rú ó pẹ́rú làwọn ní ìkọ́nà ó bàá kalẹ̀ kò yẹ kí yorùbá wa máa ń ní fálù ju èdè ìbò wa ṣùgbọ́n bàbá ló pẹ́ rú ègbè èdè wẹ́wẹ́ èdè yà bí ẹnìkan bá dúró yù bẹ́ẹ̀ méjì bá dúró yù bí ẹ bá pọ̀ sọ́gọ́rùn yù yù yù bó wá ní sílábà ń bẹ̀ lọ́hùn pé à ń kódà à ń àdúrà lè tó kún tó kún tó kún pẹ́ báyẹn. èyí tó kún pẹ́. ṣùgbọ́n èdè Yorùbá ní ìpọ́nlẹ́dẹ̀ lọ́kọ̀ọ́ ìlọ́gbà wa láfi ń yọ ọ̀rọ̀ mẹ́ta ìdára ẹ̀jẹ̀ jẹ́ pé ká tó sọ̀rọ̀ ká wọ́n wá kí wá kí wọn yóò bọ́ sọ̀rọ̀ ìwé ọ̀kan lẹ̀ ẹ̀ fọ́ sọ̀rọ̀ mẹ́ta ẹ̀lẹ́gbẹ́ igba ẹ̀lẹ́gbẹ́ igba ẹni pé ìgbà ẹni pé ìgbà ìgbà ìgbà ìgbà ẹsẹ̀ ìdarí ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìkó ìgbà tí kálukú sì jẹ́ pé ọ̀sọ̀kọ̀ ní kálukú wa àbíkẹ́ máa yan tẹ́ bá ní ìgbà lábẹ́ ń bomi tẹ́ bá ní ìgbà àsìkò nìyẹn tẹ́ bá tó ní ìgbà ìgbà ìjẹ nìyẹn tí wọ́n ní ìgbà ìgbà ìgbà ọ̀pẹ. bẹ́ẹ̀ ni wá adájọ́ náà kọ́ wá dà akáni tó jíjí ìsìn yọ̀dẹ̀ jẹ́ ọgọ́rùn-ún yọ̀dẹ̀ fọ́kálẹ̀ wọ́rọ́rọ́rọ́ ní ìsìn yọ̀dẹ̀ ún ayẹyọ kakati yọ̀dẹ̀ yọ̀dẹ̀ fẹ́ pé sẹ́yìn pé ni o ìkẹ́ ni o ìkẹ́ ni o adẹ̀ ti báyìí. àní ẹ̀ máa kọ́ pè yọ̀dẹ̀ pè yọ̀dẹ̀ pè yọ̀dẹ̀ ti pẹ̀rẹ̀rẹ̀ yẹn nípa ẹtí display ẹtí tí ń ṣe bìrìbìrì. ṣùgbọ́n látara yẹn èso àgọ́ síbẹ̀ tí wọ́n ti ń ka kuraani àwọn aláàfáà wa tàbí fíìrù nínú kuraani inú náà ń gbọ́ sí yẹn náà ń gbọ́ sí wọ́n gbọ́ sí pé ìdíyẹ fíìrù ní ká já ewé méwé káfọ epo képo ká gbogbo ẹ̀kọ́ mọ́sẹ̀ ká ní kó mú nǹkan kan wá bí oore tàbí kó ti láburú lọ àwọn náà ti ń tu wọn àní tu báwọn ìrántí à ń tu fún nítorí àgbọ̀dé ni pé àti ìṣirò ń dáná wí bóyá náà bọ́lá wọn darí omi náà bóyá àyè sọ ẹ̀ náà òun náà ní kí òun náà ń kira. ìdí yasiru ẹ̀ bọ̀ lẹ́nu. kéèkù gbọ́ síbẹ̀ tí wọ́n ń kà á nù kùránì táwọn tí ọ̀rọ̀ ń bá rí máa ń wura bẹ́ẹ̀ bọ́rọ̀ báwọn mi tí àwọn àfáà wa bọ́lá lè fún ìkẹ́wọ́ àtẹ́tí lọ àtẹ́kùrẹ́ ayé bọ́lá ni wọ́n sáré tí wọ́n bá ń takú sórí rẹ̀. ńlẹ̀ yorùbá tẹ́lá ń fọ gbogbo bí ọ̀nà gbogbo bí ọ̀nà tọ́jú akọ sírù sírù nfọ báyìí orí <clears throat> báyìí lè orí wọn ò mọ́tì kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ní ìjẹ́jíjẹ ọlọ́run ọlọ́run náà bẹ̀ yẹn tààrà ṣe yẹn àjò adzo ẹ wọn wọn fọ kọ tó dáa gbòògùn wọn fi pe síìrù wọn ẹ wọn ní síìrù wọn ní síìrù àjò ẹ wọn à ẹ Dawawu wọn eh, dawa. síhù tí wọ́n ń wí wọ́n gbé dàwáwù wọ́n gbé túmọ̀ ájò fún wàrà ti dàwáwù ìdí jẹ́ bẹ́ẹ̀ ni oògùn àìsàn agúnmu tápà agúnmu bà ọ̀ẹ́ àgbo àgbo tí èèyàn ó gbé sára tara ó pẹ̀lẹ́ jákì bòtó sì ọ̀pá ìrìn ọ̀nà wọn àti àlá ẹ̀jẹ̀wò àti àlá àti àlá ha àlá akọ́kẹ́bẹ̀ títóbi ọlọ́dà àbá mi sí tí ẹ̀ẹ́dà ẹ̀ẹ́dà bíi kíní méjì mú tí ó tọ́lọ́ òfin ṣe àìmọye dára ó yẹ pé ẹ̀fẹ́ lọ ńlá ìdòyìnbó náà ni tẹ́gbọ̀gùn ìwòsàn ara bá ní ẹ̀lẹ́lò náà dàwa nù gbogbo ń tá a bá ti ní ọmọ ṣiṣẹ́ pé ìnìkan dáṣẹ́ sí pé sílábù lọ àbí mòore ni wọ́n ń pè ní síyù gbogbo bẹ́ẹ̀ wọ́n dàbọ̀ síyù ní buhari èyí tí ẹ mà sí ìdáhùn òun náà dára ẹ̀ ní ara ẹ̀ ló náà ara ẹ̀ náà ló náà ìrántí náà ló ní wọ́n. kì í owó èsè ìran kì í sì ìran ogun àìsàn. ibi tí òyìnbí àwọn èèyàn nílẹ̀ yorùbá ìlú àwọn aláàfáà ìyá àwọn àtúndínláwà dàrí pé ńgbẹ̀ ní àwọn tó ga ní bá egun ní ń gbé àmàlà tí wọ́n yìí fún wa ẹ̀wùn tí wọ́n ẹ̀ tí kò ó ti ka oògùn àìsàn náà mọ́ adatẹ́yàmọ̀sẹ̀ tí ọlọ́sìn ẹ̀ méjèèjì láti nà nàbí rẹ̀ sọ̀sọ́dà. Ànábì sàrà yìí ló gbé pé tẹ́wọ́n kan máa ń sẹ́yìn láìsàn ẹ lò ògùn sí. Ànábì ní kò sí àìsàn kan láyé tó ń bẹ lókè ìpè yìí tí sọ́dọ̀ ló mu wá. Kò lè sáré kan tí bọ̀ tó kò lè tẹ̀lé. Àdìmọ̀ àwọn ọmọ àdìmọ̀ àwọn ọjà ìyá ọjà ìyá òwúyà ni. Ẹni máa máa jẹ́ ọ̀pọ̀ máa pé òògùn àìsàn kan wá sí ara ẹtì àwọn ni. àfi tí ìbáyà ìta àìsàn tẹ̀ ń pè láìsàn lóko tó pè káwé ìta àìsàn tẹ̀ ń pè láìsàn tí nǹkan wáyé dàsáàrù àìsàn bọ́ yẹ dàsáàrù tó yẹ pé èèyàn ṣe nǹkan kankan lọ́lọ́ wa ń bàwí rẹ̀ wá iye ìta àìsàn ní òdìjọ́ lóògùn ní èdè lóògùn káyọ̀ pé àìsàn bá ní àbí ṣe ń bọ̀ lọ́wọ́ àgbókò ẹ̀sẹ̀ lè ibi ọlọ́run fún ọmọ ẹ̀dẹ́ èèyàn ní ọpọlọ de dẹnu gbà tó dé yìí ẹ wọ́n ti gbé kábàkẹ́ẹ̀tì ògùn ẹ ẹ lè rí ògùn ẹ dàtàwù ni kì torí pé dàtàwù sì náà ni ẹ̀sán sì náà nìyẹn láì sọ fún ọ pé jáwọ́ ń bẹ̀.